Òní ni ìjẹ́kó ẹ̀sùn ẹlẹ́ẹ̀ẹ́jọ nínú oṣù ọ̀gbọ́n tí Rọ́mọdọ́nà pẹ̀lú ẹ̀sùn jẹ́ ẹlẹ́ẹ̀ẹ́jọ. abẹ́lúwa ọba àlejò ọlá ẹni tí ó fi náà ó bí ajá pẹ̀lú àlàáfíà àti ìdùnnú àti ọ̀pọ̀lọpọ̀ ìnáàmì láláì ìṣẹ̀lẹ̀. Sọ́kù àmìta ọ̀nà ni ayẹ̀rẹ̀ wọn lọ. Ìjọba ti ta aya seventy eight ó kù aya seventy nine tí a bá wo aya tí wọ́n kà fún wa ní àná pẹ̀lú aya tí wọ́n ń bá bọ̀ wọ́n sọ nípa ogun ó jẹ́ pé ọ̀rọ̀ ogun ó rí sí náà ọ̀rọ̀ ikú wọ́n bá lógun yá bákan méjì náà ni ní ọ̀fẹ́ ẹgbẹ́jà àbí tí ọjà ó jẹ yín àmọ́ bá ti tó gbogbo tó bá ti ní kan sí pẹ̀lú ogun ẹ máa ń sokú lọ́wọ́ kọ́dà àwọn tó bá dé wọ́n bá wọn dúpẹ́ pé páríkà ọ̀hún ní ara kan fi tẹ́tẹ́ gbogbo bí tẹ́lá wo wà ní òun méjì kọ́ tó ń kọ́ ọmọ lọ sójú ogun o. gbogbo ẹ̀ nígbà gbogbo ẹ̀ bá dé ọlọ́ba ni ó ṣẹlẹ̀ lójú tó wáyé náà. àmọ́ kò sí wáyé o tí wọ́n máa ń jagun ẹ̀sìn lábẹ́ ẹ̀ tí bá jẹ́ aṣíwájú mùsùlùmí lápapọ̀ tó bá dé àyè torí fáwọn bàbá kára mi lọ sí ojú ogun àbí káwọn ọdún tó máa ṣẹlẹ̀. Lórí pé ikú wa, olúwa ní gbogbo ibi tó bá ti dé, ikú wa bá yín bẹ́ẹ̀. Kí ni ìmọ̀ ìmọ̀ọ́ta lẹ́rí lẹ́sẹ̀ ìlú ọ̀nà nínú ọ̀rọ̀ ìpàdé ìgbàlódé àpéjọ. أعوذ بالله من الشيطان الرجيم إني الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما ń sá fún ní pàdé yìí ò, ìbí jù náà ni. Ẹ̀rù bí ọ̀sẹ̀ méjì ní arábìnrin kan ilẹ̀ yìí náà ló tẹ̀lẹ̀ ó dágbére ní ó dágbére ní kó ń lọ bí iṣẹ́ níyìn àti ẹni máa ń dágbére ní kó ń lọ bí iṣẹ́ àmọ́pọ̀lọpọ̀ àwọn táwọn máa ń jáde nílé èròǹgbà wa ni pé a padà àìsábà ló pa kú láwọn fi ń sọ fún wa gbogbo ìgbà bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí gbogbo háàlù tó bá ti wà tó bá ẹni ní mọ̀ fún wọn fẹ́ dáadáa sí o àmọ́ sábà gbé ojú jẹ́bẹ̀ẹ́ kan pé ń lò ń bọ̀ ó súnmọ́ ká mọ̀ yìí dáadáa sí o títí mọ̀ ká dáadáa máa lọ. ó wá jáde pé mo ń lọ bí fẹ́ ń padà bọ̀ ń lọ láàárọ̀ náà ni mọ́tò ọkọ̀ rẹ̀ bá ń gbé mọ́tò rẹ̀ ọkọ̀ mọ́tò gbé ó wá fẹ́ gbá mọ́tò kan wájú ní àpẹẹrẹ ìgbà mọ́tò èyí tó fi gbá gẹ́gẹ́ ó kà bọ́ sí ní ẹlẹ́kejì ní ilé pàdé mọ́tò nínú ẹ̀gbọ́n wọn tún papọ̀ ẹ̀nà ìnáwùsà lẹ́rí Síwájú àsìkò rẹ̀, ẹ̀yìn mọ́jọ́ lọ́jọ́ lọ, bá ti pẹ̀lú bá tó pín ipá fún un, àwọn náà lè ń sá fún un ọlọ́run ní gbogbo bá sáré ló pàdé mú un ló pàdé ìdílé ló lọ. nítorí léyìí ká mọ̀ máa tó orí nǹkan báyẹn ká mọ̀ sá ọ̀dọ̀ ìlú ní ìfẹ́ tíráàbù orí fún àmì orí ádírẹ́sì. ìfẹ́ tíráàbù ní ọlọ́jà rẹ̀ kò tí ì tí ò jẹ́ lọ ádírẹ́sì yìí àwọn kan lẹ́kọ̀ọ́ lọ́bọ̀ lálẹ́ haúsá lọ́bọ̀ ó gbọ́ lórí òdúrí bọ́yá tó bí ọdún márùn-ún sí sí àdọ́dún mẹ́fà jùlọ lọ ní balófúlàní ní ìyàlùmọ́ ẹ̀tẹ́ ọ̀nà ìdòjì ní àrí èyí sí ẹ́pẹ́ẹ̀sì níbẹ̀ Kìí jẹ́ ẹ́pẹ́ẹ̀sì níbẹ̀ mọ́tò kan wá ń lọ báyìí ó sá eré ó sì sọdá ó sì fo sàárè ìjọba ẹni tó wà ní sọ́ọ̀bù rẹ̀ gẹ́gẹ́ ó sì lọ pamọ́ ní sọ́ọ̀bù wọ́n ní kí mọ́tò ní ìlú ìlú ìlú wọn sáàbù náà ìjọba ní kú mọ́tò ní ó pààyàn kò ní ìdíkọ́ jáde sẹ́ni mọ́tò kódà yàrá tó wà yàrá tó wà mọ́tò lè jọ́ǹkì tí ó jọ́ǹkì látòjú àtàríyà yìí ẹwà ní kí ló gbé ètò ló kàn wúlé abọ́ olúkọ wọn lẹ́yìn tó yí kò fi sá fún ìtàn àbá wa ọlọ́ba àtàríkún dáadáa fún wa wọ́n ti kú máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ikú lóògùn ẹgbẹ́fẹ́ ẹ̀fẹ̀ mú gbogbo àrí orí kò tẹ́lẹ̀ ọmọ sọ ní ikú lóògùn èyí ọ̀nà ẹ̀ wọ́n ní iṣẹ́ dáadáa ni a kú a kú nítorí kọ́ ọmọ bẹ̀rù láyé iṣẹ́ dáadáa ni mọ́ ọkù kò sí sá fún ọkù ọ̀tẹ̀tẹ̀ kú o ọ̀tẹ̀ kú o ọkù ọ̀tẹ̀ sẹ́nu sàárè àlàpàtà ìkò sí sá fún ọlọ́run so ṣé rí ikú yẹn tí máa ń wá sọ́kàn rẹ nǹkan tó máa ṣe iṣẹ́ dáadáa ẹni tó máa wá eléyìí fún kàtà máa sọ lánàá ọ̀rọ̀ kan èyí tó wá parí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ pẹ̀lú ayàtà ti bẹ̀lú ní ọdún láì nínú ṣètò ọ̀rọ̀ bí ma a bákà ní hasana ọ̀nínà lọ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد اطاع الله ومن تول فما ارسلناك عليهم حفظا أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أدرك لئن حسنت منه فمن الله وما أدرك من سيئة وللنفس وأرسلنا للناس رسولا فكفى بالله شهيدا Allah ni máa àṣọ́ pàtàkì àtànà. Àrùn ìlà

وما أصابك من سيئة فلنفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا وكفى بالله شهيدا الله Gbogbo tó bá rí ṣe níṣẹ́ dáadáa, àmìnà lọ, ọlọ́mọjọ́ rí ṣe o. Bọ́lọ̀ bá ní kọ mọ́ ríṣẹ́ dáadáa ṣe, ọ̀dọ́ náà ní ohun.

وما أطاعك من البيت Àjíṣẹ́kọ́ ń ṣe lẹ́gbẹ̀rẹ́ bí wá pọ̀ bá wọn ni ó wọ́lọ́ fàáyìn fún rẹ̀. Kí ló bà? Torí tó àárán òjíṣẹ́ wá fún yín. Òjíṣẹ́ àárán fún yín ó sọ pé ẹbá ti báyìí, ẹwà nìjẹ́ náà, ẹbá ti báyìí, ẹwọ̀n náà ilé ìjú dìsáìdì ó mú tí wọ́n ní wá tí wà lè jẹ́nà ní ṣe ìwò òṣìṣẹ́ èyí tó máa ní sọ́rọ̀ ṣe tí wọ́n ìwọ náà wọ́n wá ń ṣe aláwà bú mi lóyún ìjọba ẹnu yìí ká máa sọ pé eléyìí ọ̀dọ̀ ọlọ́gọ́ ti wá eléyìí náà bó bá da ọ̀dọ̀ ọlọ́run ni bí ò bá ó da ọ̀dọ̀ ọlọ́run ni òun ni tó bá ti kọ mọ́kálukú pé mo fẹ́ lówó ó jẹ́ pé gbígbìyànjú tiẹ̀ náà kún ẹni tí ó lówó láyé náà kọ́ pé lówó kò ní gbèkókó lówó èèyàn máa ń gbìyànjú dáadáa tó bàbá kọ máyà èèyàn ló gbìyànjú gbìyànjú rẹ nítorí ìgbàyẹ gbélé ọ àwọn ìdá kára ti gbẹ ní ìbá lówó lówó kí èdè ní kò ní ọwọ́jọ́ kó lé ọ̀lọ́bì tó fẹ́ ní káàkiri ọdún òkà ọdún tó dé èyí mana ọlọ́run lè sàárẹ̀ láyé náà ní gbogbo èèyàn gbogbo bá kàwé ló ṣe rírí bí tìmọ̀ káfún ló sọ láwájá ó kàwé ó sì ṣe rírí láwájá kàwé kò ṣe rírí so bàbá ní wọn kọ́sẹ́ kọ́sẹ́ bò tí wọ́n bá kọ́sẹ́ ló ṣe rírí nínú kan lọ́sà àti ojú ìsọdún lé rírí. àmọ́ tó bá ti di pé ẹjẹ́ dáadáa ẹjẹ́ burúkú láwọn akẹ́kọ̀ọ́ làwọn fi fún yàn lálẹ́ ìjẹ́ náà tí wọ́n ṣe wà sí dáadáa fún ọ fún ọ̀rẹ́ ṣe ọgbọ́n wà sí tó ọ̀dá fún ààrẹ lọ sí ọlọ́ni wa nẹ́bí wa àrùsánà ọlọ́ni wa nẹ́wà Muhammad níta àwọn wá ti láyé ọdún tẹ́ fáwọn èèyàn ní o. Wọ́n àwọn ọ̀sán ní láàárín Ànábì náà rántí wa, ànábì náà rántí wa, bí ẹ bá fi ànábì ó ṣe ibú, ẹni bá fi ànábì ó ṣe lọ, ànábì ò ṣe fọwọ́ kékeré mú lọ́rọ̀ rẹ̀, á pàtàkì ẹ̀, torí dáṣẹ rẹ̀ jẹ́ kò tẹ́ṣẹ ní bàbá rẹ̀. Wọ́n àrùsá náà kà. Wọ́n àrùsá

wọ́n náà nẹ́bíwá Muhammad sí gbogbo wa ìwé ti ara mọ́ká nìkan náà sí gbogbo èèyàn gbogbo èèyàn àti ẹ̀wú àti nàtọ́rá àti kírísẹ́nì náà ànẹ́bí wọn láti gbogbo wa àníwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbogbo ọdá àmì láyé ní èèyàn láti jọ́ tọ́nà ọba ti gbá nẹ́bí ní lójú iṣẹ́ tó fi gbò ní tó fi gàlìkìyàmà ọmọlẹ́yìn ànẹ́bí ni wá gbogbo apapata ummatum Muhammad ọmọlẹ́yìn ànẹ́bí ni wá wọ́n bá ti gbé gàlìkìyàmà tọ́ba ní ẹ̀jẹ̀ ànẹ́bí ẹ̀jáde gbogbo alájáde àti Christian àti pastor àti olúwo àti bàbá oníṣẹ́ṣe gbogbo apáta ìyá dìde sọ ọmọlẹ́yìn ànẹ́bí Muhammad dìde ìyá lè fẹ́

لا يسمع به أحد من هذه الأمة من هذه الأمة مجرمين أكتب لكم أنا من يكون من دون من هذه الأمة إما الأمة وأكتب بأي وزادة كتال ما يمدن وجاء النبي قل يهوديا أو بدونهم نمر أو نصراني يهودي أو نصراني إن جاء يهودي tó jẹ́ jù àbí náà sọ ó jẹ́ kírísítẹ́nì ìdúgbà jẹ́ alẹ́bí lọ́mọ lẹ́yìn mi ni. Lamed ó wá kú ó sì gbọ́n fún akẹ́kẹ́ ìṣẹ́lẹ̀ ní àdégbà Muhammad ó wá kú lórí ẹ̀ wọ́n lẹ́mu yóò ní ìgbìmọ̀ òbí yìí. Ìjọba fi ẹni ní àdébí kò gbàgbọ́ illa kana min ashabin nar yóò wọ̀ náà o. Mọ́tàmú ara rẹ̀ Jésù ọmọ Ísírẹ́lì wọn rán sí kí n ti ẹ ọ̀nà ọmọ Ísírẹ́lì wọn rán sí ọmọ bóni wọn ọmọ Nàìjíríà gbogbo ní máa ń bẹ láyé pátá lónìí ọmọlẹ́yìn àti ìmọ̀ ọ̀dọ́ wọn. Ọ̀pọ̀ tó mọ́ ní ìbá gbé ọ, ó wá ní ọ. Ọlọ́run ní àárán wà nẹ́bí, àdúgbẹ́gbẹ́ra ní ọdún gbogbo àwọn gbogbo àwọn ìyọ́lọ́wà bí gbogbo èèyàn pátá òrùsàkùn pátákùn gbogbo èèyàn pátá láàrín wà nẹ́bí tí kí láti rán sí wọn ẹwà sí fún wọn. Ẹfún ọ̀pẹ́ mẹ́ta ti dáadáa ọba ti lè ọwà lè jẹ́ náà bọ́bá ti lè lọ́wọ́ náà wákàtà wákàtà ó wà kúrò ọlọ́dún ìjẹ́rí inú dẹ́kọ́ ọlọ́dún sọ́rọ̀ inú ọ̀fẹ́ mọ́ ara ọkọ́ àmọ́ wọn lè wọ́n gbọ́ ọmọ ìṣẹ́lẹ̀ tí ó jẹ́rí pé a ti sọ́ a ti sọ pé ìwà nẹ́bí gbogbo ayé lárán ọ sí òṣìṣẹ́ nẹ́bí mẹ́lẹ́yà nẹ́ Muhammad bí ìbá tẹ̀lé ká nẹ́bà Muhammad ó ṣòfò ó ṣòfò ayé ó ṣòfò àlèkè yáìmọ̀ ọlọ́run ní mẹ́yìn yóò rasul

ẹ̀rọ àìní ṣe bá ti kẹ́ sílẹ̀ sí wa ẹ bá gbé ti mọ̀fóòdù síra yìí ní tó buwá mẹ́rin ẹ̀rọ àti kàdá ni tó yẹ ọkọ mẹ́mù òun ló yẹ fi máa àfà ìṣiṣẹ́ mú kẹ́lí àwọn ẹ̀yà pé ètò ìjẹ́ tó lọ mọ̀lẹ́ta bí àwọn ilé ìwé جزاكم الله خير Ẹ̀kọ́ ńláńlá láyà yìí, ọ̀lá ẹ̀kọ́ ńláńlá ni. A ní àwọn èèyàn máa ń ṣèyàn, àmọ́pọ̀lọpọ̀ òdún ìsànú ara wọn. Tẹ́bọ́lọ́ ń sọ bí tẹ́ àyàtà kàtánìsì, ọlọ́run ní ìrìnrìn méjì sí ń tó jẹ́ àmì tí àwọn bá ń sọ̀rọ̀ yóò máa rìpọ́ọ̀tì ànẹ́rì fún ọni àfẹ́ ìgbọ́dọ̀ máa sọ̀rọ̀ fún ọbí ọkọ̀lìtì ṣùgbọ́n bàbá tí ń sọ̀rọ̀ ọgbọ̀rọ̀ máa jẹ́ pé ní táàfà ń sọ yẹ ní táà ànẹ́bì ìwú ní ń sọ àwọn àfáà ní káwá bẹ̀rù ọlọ́run tí ń rí pé ní tí ànẹ́bì ń táwọn sọ fáwọn èèyàn ìfẹ́ táà ànẹ́bì jẹ́ làwọn ń jẹ́ nígbà àti ní pọ́blẹ́mù fọ́lọ́pọ̀lọpọ̀ wà sí láyé máa báyà lọ́kàn jẹ́

ó ti pọ̀ jù ìpínlẹ̀ ọ̀fẹ́ mú mẹ́ ṣòro gbẹ́gbẹ́ tọ̀pọ̀tọ̀ wà ọ̀pọ̀lọpọ̀ ń so a lóyìn dá náà kọ́ yà yìí ó dá àmọ́ ya kọ̀ wánì wá ẹ̀fà lé wá àwọn tẹ́ mú wá náà ni kọ́dẹ̀ tó fi ọlọ́wọ́ ní ọlọ́kẹ́ wí o wọ́n ní àtúnyà rẹ̀ ẹ̀ wọ́n ti mọ́ dáhùn wí wọ́n mọ́ tàbílẹ̀ yóò ó sì wọ́n ti mọ́ dáhùn wí pé àwọn sáwọn jáwà o wọ́n ti mọ́ bá ti ó ti yé wọn ó bá kọjá ọ̀dà ẹ̀sìn orin afúnlẹ̀sìn orin tẹ́tẹ́ orin tó ń tàbí ọkọ̀ onílọ́wà pé àdúgbò láti pé yé wọn orin náà ni orin tí ò nílò nú tó náà bá dákọ orin sáwá ti bìtá sí òun làwọn àwọn òṣìṣẹ́ afọ́kọ̀tọ́ bá pẹ̀lú ọ̀gá fún ọgọ́gọ́ ìmọ̀, ìfún pé ìmọ̀ ẹ̀sìn wa tó yẹ nímọ̀ ń pa ẹ̀sìn àwọn tí ó mọ̀ sọ nígbà tá à ń sọ pé ìpele eh, mọ̀sọ́dù rẹ̀ tẹ̀sùrẹ́yìn abẹ́gbù ẹ̀sìn wa kọ́lọ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ọ̀túrù Ọ̀rọ̀ ìlàrùsọ̀ Adún jẹ́ bọ́ọ̀rọ̀ ní ìdákùn ẹni wà ní ìlú lágbàjá tí ọ̀rọ̀ nẹ́bì mọ́ lónìí, ìdá lọ́gbẹ́ ni ẹ, ẹlẹ́fẹ́já pọ̀ pàtàkì nẹ́bì o. Ṣé rí tẹ̀lé ànẹ́bì wa Mọ̀hánmà ìtẹ̀lẹ́kẹ́ lọ́nìí, á tí wọ́n sọ ti bẹ́? Ṣé ọba kọ́kọ́ bá tẹ̀lé ànẹ́bì, ànẹ́bì sọ nǹkan yìí ẹ̀wá ṣe ọlọ́ọ̀lọ́sẹ̀. Ànẹ́bì sọ láwọn àyẹ̀fẹ́ pọ̀.

tọwọ́ lọ sẹ̀mí àìsẹ̀mí lọ fi sẹ̀mí wà mí ní àṣọ ní ilé bá sẹ̀mí bàkọ́ ní àṣọ ọ̀lá ó fi sẹ́mọ́ ọlọ́ni wọ́n mọ́ iye àti láàá láwọn àdáwé. Ẹni ti sẹ́nu, ẹni ẹ̀sọ̀rọ̀ láti ọlọ́run, àbókí àlẹ́bí, èyí ló ń fi ọlọ́run, ọmọ owó ló ń gbà sí ọlọ́run tó ní ọ̀sẹ̀ ìjọba máa ṣe ọ̀tùsẹ̀ ẹnu èyí ni wọ́n ń fi àlébù náà bọ́ọ̀lù ń fi àlébù lálẹ́ bí wọ́n ṣe ìjọba ọlọ́wà ní ṣe ọlọ́wà ní ẹni bá wá tẹ ẹnìkan náà wọn méjèèjì fàkọ́dí dọ́là ọlọ́ọ̀dẹ ní fèrè bí o ó ti sọnù ó sọnù rẹ fojú hàn. Nínú àwọn áyà, nínú àwọn áyà, nígbà mọ̀ ṣe ìṣẹ̀lẹ̀ àdínẹ́gbà Muhammad tó ń pè tẹ́ ẹ̀fọ́ fi ọwọ́ kéré mọ́ òun ní àtàlẹ́ta ló ń pé wọ́n ní ní ọdún ẹ̀rọ tó ọ̀nà ọ̀lẹ́ àwọn àwòrán. ẹni bá tẹ̀lé ọlọ́run ẹni bá tẹ̀lé tànẹ́bí ọlọ́run tó bá ọlọ́run ẹni bá tẹ̀lé tà nẹ́bí èmi náà ló tẹ̀lé tí a yìí tú ọmọ ilé ti ká ní àwa ni ẹni bá tẹ̀lé tà nẹ́bí tó sọ́yà yìí kéré sí àpọ̀ ìdó sọmọ́ ẹ̀rọ tó bá wọ́n tọ́ láwọn súnmù wọ́n ìsọ́lọ̀ lọ́wọ́ àlẹ́wọ̀ sẹ́lá òun ni wọ́n ń bá sí àyè ọmọ ìbá tẹ̀lé tà nẹ́bí èmi náà lọ tẹ̀lé o ẹ wá gbé sínú ìfúnmu nǹkan lọ́ba nǹkan bí ẹ bá ti ànẹ́bí tó lọ́sọ̀lẹ̀ kó sì ọlọ́ọ̀ náà ilé ìlú ti yíra pé ìṣẹ̀lẹ́sà nẹ́bùwà Muhammad ọ̀ràn èèyàn ni. wọ́n ti ní ọjọ́ ẹ̀rọ tó ìlànà Muhammad pàápàá tó tẹ̀lẹ́sà lọ ní. ìlànà Ọlọ́run ni wà máa ń Gbogbo ẹ̀kọ́ lórí ire. Nínú ilé ìyẹn. Òun ni bí á tẹ̀lé tàbí ọmọ ọmọ ẹ̀. Ọba ní ilé-ìwé ìrànwọ́ bọ́ ọ̀bá tẹ́ríkà mẹ́gbọ́n lọ́wọ́ ọdí ààrẹ ní ọ̀ọ̀tẹ́ ìlú kankan. Ọmọ ní wà máa ń sáwà láàá. Ẹni bá gbé ní padà pé wọ̀ tẹ́ríkà mẹ́bí. Ọlọ́

pé abẹ́sí wà sí báwọn èèyàn ó wá ti ní tọ́pìkì tó fẹ́ mú owó ọmọ kòránì kọ́nà fún tọ́pìkì náà kò ní gbádùn rẹ̀ àti kó mú ọ̀rẹ́ nìkan wá ó wà lè mú ọ̀rẹ́ nìkan wá sí inú máa ń rán ọ̀sẹ̀ kejì wọ́n tún rán ọ̀sẹ̀ kẹta wọ́n tún rán wọ́n lè rán fún mẹ́ta kò sí ilé ẹni bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ ni àlẹ́gbẹ̀ẹ́ ààrẹ bẹ́ẹ̀ ìmọ̀ ń gbé èdè lójú àwọn tó máa mú àwọn àfà tí wọ́n já àfẹ́ ìṣún náà tí ó tó mú sí láwọn ní gbọ́n wọn àfẹ́wà sí ní àti wákàtí wákàtí kan ó sì wá lọ mú àwọn àti àfà yóò sì gbọ́jáde lẹ̀ ìmọ̀ ń sọ pé kò rúdé rí mú ọkùnrin kan ń bẹ gbọ́ láti máa ẹ máa rí ọlúwèsì bí mo fóònù lọ́wọ́ bí ó sì fi ẹnu ọ̀pọ̀ etí bí kí n dárò lọ́wọ́ ó sì nílò bí kí n dárò lọ́wọ́ àtìrí nígbà tí wáyé tó serious tí wàá dùn bí ń lọ mú ọ̀rọ̀ àfà àfà súnmọ́ tó pé ó fẹ́ káwọn èèyàn rí ẹni yìí fẹ́ bó sì rí rè ọlọ́run ọlọ́run lẹ́nu ọ̀hún ọlọ́run ọ̀rọ̀ lélẹ́yìn anẹ́bìta ara gẹ́gẹ́

tàwáwọ̀ ọ̀rọ̀ ọwọ́ sọ ọ̀rọ̀ sí jẹ́gbẹ́ mẹ́wàá àbújẹ́gbẹ́ mẹ́ẹ̀dógún àbújẹ́gbẹ́ àwọn àṣìṣe ń bẹ́ pálẹ́ńtọ̀ ọ̀hún sí oníṣẹ́ àṣìṣe ń bí ọ̀rọ̀ tẹ́rà àwọn tọ́mọ ń gbọ́rọ̀ pẹ̀lú ẹ̀sí ń sọ̀rọ̀ bí ẹ̀sí ń bọ́ọ̀lù ni àtẹ́sí ń gbábọ́ọ̀lù ẹ̀yìn mọ̀ ogun dáadáa ẹ̀sí sọ̀rọ̀ ó súnmọ́ kó sáàtìsí níbi ọ̀rọ̀ èyí sọ̀rọ̀ lákàtí kan ẹgbẹ́ ọ̀rọ̀ ni èyí ó sì wí ọ̀pọ̀lọpọ̀ láàbẹ̀ máa sì wí àmì ìdí ẹ̀ ń gbọ́ wa ẹ̀rọ̀fẹ́ tó jẹ́ wúrè tó tó pọ̀ sí nínú àládà rẹ̀ àwọn àpáyìn tó máa tó yan àwọn èèyàn nìyẹn tí ẹ bá sọ̀rọ̀ bá tẹ́lẹ̀ ọ̀rọ̀ yáàdì sí ni tí ẹ tẹ́lẹ̀ pé ó sọ báyìí tó wà ní ọ̀rọ̀ rẹ̀ nínú ọkọ̀ tẹ́lẹ̀ tí ẹ tẹ́lẹ̀ mọ́mọ́ ni ẹwà kàdà ó sì ní kókì ẹwà pàkíyèsí ẹ̀sìn ẹwà pàkíyèsí ẹ̀sìn náà tó dáa yóò wà fún ààrẹ ṣe ọ̀rọ̀ bá sọ́ńdé ní ìyá lórí báyìí báyìí kó rí o ní ṣèkì Àníbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam, àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ̀ ọ̀rọ̀ wá tẹ́lẹ̀. Ẹn tọ́lọ̀ máa ń ṣe fún wọn ni pé tó máa ń sọ̀rọ̀ lọ́wọ́, tó máa mẹ́sẹ̀jì ọlọ́run tó máa ń dìde fà rẹ̀ lọ́wọ́, kìtá ni máa ń gbé. Wọ́n á gbé, yóò nígbàtẹ́sẹ̀ ń ta ara ń fẹ́ tálá máa sọ ìṣẹ̀lá ní ìṣẹ́bá ń fún àwọn akáwájẹ̀yẹ̀ látẹ́kọ́ tí wọ́n fẹ́ nígbàtí àwọn sọ̀hábà tí wọ́n ṣe é jẹ́ sí yábásí alẹ́kọ̀ọ́lọ́sí ní àná ẹgbẹ́ padà wálé padà ìdí tó bá wọn lọ́rùn ni pé gbogbo àwọn mọ́ta pátápátá kò sẹ́kẹ̀ nìkan gbogbo wọn ti di mùsùlùmí ìdí tó bá wọn lọ́rùn náà láti ara ẹ̀rọ sáàlì máa sọ ayà ìfọ́lọ̀ sáàlì kà wọn ni àwọn ará mọ́ta tí wọ́n ti ọ̀rọ̀ náà wọ́n ti fún ìtẹ̀lẹ̀ gbá àwọn fún ìtẹ̀lẹ̀ lọ tó ìmọ̀ sọ èèyàn pé ó sọ báyìí ní ni Muhammad bàbá ni a máa kò lóòrùn. Wọ́n ti rán ọmọ lórí ọ̀nà àpá àìgbórúkọ ọ̀rọ̀ ìtàgé arábá ìgbò ọ̀rọ̀ ìpàrẹ ọ̀rọ̀ Ọlọ́run bá rẹ̀ júwe fún wa, wọ́n náà múra ìmọ́fìkì ẹ̀dá gbogbo ni wọ́n o ẹnu tó tí ni wọ́n ọlọ́ni wáyà kúrúnà àwọn ọmọ sọ pé ọlọ́run ti ní kátẹ̀ láti ànẹ́bì ọlọ́run ní kátẹ̀ láti ànẹ́bì wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ sọ́lọ́sí àríwá ní ìgbà àádẹ́ náà yẹ́ láńsẹ̀ wọ́n sọ wọ́n fọ́nà Muhammad sallallahu

ìyẹn fẹ́ mọ́ ń sọ̀rọ̀ ìgbé ìsànlẹ̀bà Muhammad ní sí mọ̀lá fífi ní ohun gbogbo ẹgbẹ́ fi ń sọ̀rọ̀ fọ́n sọ fáwọn èèyàn tó ń takọ̀ anẹ́bì táwọn tó máa ń takọ̀ anẹ́bì wọ́n mọ̀ àwọn tó máa ń takọ̀ alùsùnà wọ́n mọ̀ wọ́n mọ̀ mọ̀ mọ̀ ni lẹ́tì mọ́ láwọn ọ̀rọ̀ méjì máa jáde lẹ́mọ̀ ń jáde náà lọ́gbàá sì jọba yìí lọ́gbàá sì jọba yìí aláwọn tí wọ́n ní pé bẹ́ẹ̀ bá ní jálà bí èsì ẹ̀yìn ara ìsìláàmù ẹlọ́mà lè ní pé àwọn àbáre náà omi jálà bí wọ́n èdè inú wọn ní sọ́bà wọ́n sì jáde kátàkó ó tó wáyé ẹni jára tó jáde inú wọn ó ní jálà bí ètò ẹni kẹta pẹ̀lú ìsìláàmù tẹ̀fẹ́ tó ní jálà bí ara ìsìláàmù ni ó yẹ kó wọn dìde kó wọn ò fi dágbé kó takò tẹ̀fẹ́ ní jálà bí ara ìsìláàmù ni ẹ̀ sọ àfáà kan nínú àwọn àfáà tí gbogbo ayé gbà fún pápá rẹ̀ tẹ́lẹ̀ fún àfáà kan bẹ àwọn apá kan náà pápá ni wọn àwọn kan ọgbà wọn láfa àmọ́ àwọn àfáà kan bẹ gbogbo ayé tó bá ti jẹ́ mùsùlùmí gbogbo ìjọ tó bá bọ́wá òkọ̀ bìlọ́ǹdì yìí ìjọ yẹn gbà sí àfàlẹ̀ nìyẹn ìjọba lọ́jọ́ ìwọ́n máa ní ìsàfà gan-an wọ́n tún dìde jẹ́ ọmọ ìjọ yìí ni wọ́n lè sọ àwọn àfáà wọn jẹ́ máa bọ́bá sọ ọdún ìsẹ́míyà àwọn alùsùn náà nìkan lára fáfà nínú ìsẹ́míyà lọ́lọ́ sí wa àwọn yìí sún sí àràpàá àwọn tó wọ́n tò yìí kọ́dà ara wọn tí wọ́n pe ibùn ìsẹ́míyà wọn káàfìrí ni bọ́bá sọ àfáwà Muhammadu nabu wahab lọ́dọ̀ tàwọn yìí sún náà láti rí gẹ́gẹ́ bí àfá àwọn yìí sún bí ò gẹ́gẹ́ bí àfá àlímọ́ àfá bá bẹ́ bí àpèjúwe bọ́bá sọ nípa amọ́lá ti já àwọn yóò ti bí àwọn ẹgbẹ́ bí àfá àwọn agbóhàn orí ẹgbẹ́ nìyí àmọ́ràn àfá kan bẹ àti tìjàníyà àti kàdìríyà àtàlù súnmọ́ àti jàdìlígì àti tó ní gbogbo aláìlá àfá àwọn orí àwọn yóò alìmọ́mù málìkì Abu Hanifa bẹ́ẹ̀ bá ní jálàbí ara gbogbo àwọn ọ̀rọ̀ tó mú ápùn àwọn sàábì àníbà Muhammad kọ́rọ̀ lè dùn ní kọ́rọ̀ lè dùn ní tó rẹ̀ ìtàbí kẹ́ ti gbẹ̀rẹ̀ ìwọ́n lè ẹgbẹ̀gbẹ̀ tàbí ti fúnra yìí ẹ̀tọ́ ọlọ́ wọ́n wọ́n pé àwọn tá jẹ́ mẹ́sì àwọn àti agbọ̀rọ̀ tó ń díẹ̀ níwọ̀n bá wọ́n bá tó ń bá bẹ́ẹ̀ tó ń ti gbọ́ra gàfà tó lè bá lè tó ìyàrá rẹ̀ gàfà ni ọ̀rọ̀ náà ń fọ́ mi lórí gbogbo mùsùlùmí ẹ̀kọ́ tí ó wú àmọ́bẹ̀ ìṣe gbogbo ẹni tó bá fẹ́rẹ̀ lórí gẹ́gẹ́ ní olùdàfà kárígbà ní ìta ọkùn gan ọlá púpọ̀ fẹ́ dàfà lónìí gbogbo fẹ́ dàfà ló barí jẹ́ lónìí ọlọ́run rẹ lómi ó fẹ́ dàfà tó láti bí ọmọ ẹni tọ́lọ̀ wù kódà gbogbo wọn tí wọ́n kàwé gbogbo alágbègbè kàwé gbogbo àtàkàwé láàgbọ̀mọ̀wé láàgbà bí ẹtútù ìjọ tó pé wọ́n lọ́gbà jẹ́ àmà tọ́bá ti mọ̀ níwọ̀n bá àwọn àfáà tí wọ́n ń sọ pé oúnjẹ yìí àwọn ti sọ pé oúnjẹ ẹ máa tí èsì bí ọ̀rọ̀ wọn wọ́n ní Al-Qur'ani àtẹ́gbẹ́ àtẹ́ta àtẹ́múlọlé àmì kùbárì mẹ́tẹ́rọ wá ẹni tó sì fi kùbárì rẹ̀ nípa òun sọ ni pé nítorí pé sọ̀rọ̀ ń sọ pàkùbárì pé sallallahu alaihi wasallam Ànábì ní ìkùnrin Kùhán. Ànábì ní ẹ̀ka alùkùránì ni wà á nínú bìí. Ẹ ti fi alùkùránì iṣẹ́ bá gbọ́ pé káwọn. Wọ́n lè mọ́tò jìnà jìnà lẹ̀ ọ̀fíìsì jẹ́ fi nù. Wọ́n lè mọ́ jalè, owó jalè mọ́, wà láta olùdíje. Ẹ má sọ Kùránì tó ń jẹ o, iṣẹ́ kí ní iṣẹ́ kí yẹn ṣe. Ẹ̀yẹ́ ti tẹ̀wá ní tó ti tẹ̀

ẹ́ ti sẹ́bi hadithi náà mutashabiha àwọn tí wọ́n wọ́n ara wọn tẹ́lẹ̀ àwọn tó wọ́n ti yẹ kú omi islamu àwọn ará tó lọ kàn àwọn onímọ̀ ìgbà wọ́n lọ́ra àwọn tó kọ́ wọ́n máa mú ẹni fún alágbègbè rẹ̀ pàdé ara wa ó ní ṣe alóòtẹ̀ kọ̀kọ̀rọ̀ fún abáyì ó bẹ̀rẹ̀ jẹ́ anábì lọ́nà tá a lóò tẹ̀ fún abáyì anábì ńlá ẹ̀mọ́ fi bẹ́ẹ̀ ẹ̀ bára ní lọ́wọ́ ni. ayọ̀ yìí abẹ́rẹ́ tán abẹ́rẹ́ tán olùwà àdìsá àdìsí wá kún abẹ́wà òkè àìsẹ̀ fún yàn. nínú àwọn mọ́fúkámà òun náà ni àfáàwà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ń fẹ́ màá gbọ́mọ ìtẹ́lẹ̀bí rán lọ ó wá rí sí àwọn tí wọ́n wà ń bẹ̀ tó bá fẹ́ sí àwọn ẹgbẹ́ àti wọn wọ́n máa ń tẹ́ kọ̀kọ̀rọ̀ fún wọn ni wọ́n ni ìhìn ẹ̀ ń tẹ́ kọ̀kọ̀rọ̀ fáwọn olóyìí àlẹ́bí ń lọ àwọn olóyìí lọ tó bá rí bẹ́ẹ̀ bóun bá dé ànẹ́bí òun àti mo tún mú nǹkan mìíràn wá fún ànẹ́bí ó délé báyìí pé èyí tó kọ̀kọ̀rọ̀ tó fún ànẹ́bí kò sọ fún ó kàn kúnlẹ̀ fún ànẹ́bí ni ànẹ́bí ní kí ló fi ọ́ ó sì wá sàlẹ̀ fún ànábì ànábì wa ni tó bá yẹ kí wọ́n pa èmi ànábì láṣẹ ni tó wà nù sọ́fún níbi ànábì ni kẹ́nìkan máa kúnlẹ̀ fẹ́nìkan ìyàwó nínú kó máa kúnlẹ̀ fún pẹ́lẹ́ ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ ẹ́ ó tó sọ́kàn àti tẹ́lẹ̀ náà kúnlẹ̀ dáwà bí àlébà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará Madina kan ràǹkúnlẹ̀ méjì kan yarí wọn lọ́wọ́ ó yá èrè ní o bí ìdìgbòlùbí ajá àwọn alọ́kẹ́sà nẹ́bí ìdámà tí ti mọ ẹmà yíwá àwọn ènìyàn sún bẹ́ẹ̀ bí àwọn tí mo ṣe rí ànẹ́bí wá tó bá tó lọ́wọ́ tó lè bí àdébà ń tọ̀ lọ wọ́n náà lè padà fa padà fa ànẹ́bí nàkúlẹ̀ wọn àmẹ́jọ à ń sọ ànẹ́bí bọ̀ wọ́n bẹ́ẹ̀dà ànẹ́bí báyìí dé àmẹ́jì kan lọlẹ̀ fa ànẹ́bí ni ẹsẹ̀ kẹ́ẹ̀ làwọn kan bẹ́ẹ̀ àwọn ẹranko fún òní láta ìbí ti wa wọ́n mọ́ pàtàkì àrẹ́bẹ̀ ti kúnlẹ̀ fún anẹ́bí òdó tó tutù anẹ́bí ẹwà o ìbátẹ́ iná orí jẹ́ pé ó lè ágbẹ́ ọ̀rọ̀ gbọ́nà ìwọ̀n pọ̀ jẹ́ orí ní ayé anẹ́bí nígbà ẹ̀rọ orí jẹ́ pé ẹ̀rọ pẹ́rọ lákẹ́lọ anẹ́bí ni wọ́n rẹ̀ pẹ́rọ méjì fọ́ Naam. Abubakar ọjọ́ aláwọ̀ta ọ̀rọ̀ ànì. Òun àti mọ́rin ní mítà Sándì. Àníbi tí wá gbọ́ sí. Àwọn yẹn ti wá rẹ́bà nẹ́bí, àníbi wá ń sọ̀rọ̀ pé wọ́n ní pé ọ̀rọ̀ báyìí, Abubakar jẹ́ ń bọ̀ ni, Abubakar bínú bọ̀ ni, wọ́n ní ká ń sọ̀rọ̀ yóò kàn bínú bọ̀ náà ni. Àníbi ni wọ́n ti ṣe ọkùnrin yìí. Ẹ nítorí ẹgbẹ́ pé ní ẹni àdíjúwé ní àtàlámà ó wá kìsìmọ̀ rẹ̀ ẹló kí wọ́n sù ẹ̀hẹ́ ọ̀hẹ́ lámà tó ṣe nínú yìí àjá ńláta nígbà tó fi wọ́n jò pé àníbìyàn pé ẹ̀rọ agbátìrì tí ló ṣẹlẹ̀ agbátìrì wáyá tí ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ agbátìrì ló ṣẹlẹ̀ tó bá jẹ́ wọn tó lẹ́kọ̀ọ́ kan ní sọ́ńtò sẹlẹ̀ tí wọ́n á sọ̀rọ̀ tó dípé gbé olókùn máa sọ̀rọ̀ sí yẹn kò sí lẹ́dà bínú àbúkù wá tẹ̀sí pòlíṣẹ́ rẹ̀ ó wá ti orúkú méjì lórí yìí ó fi kúnlẹ̀ síwájú àdúgbà Muhammad ọ̀nà ẹ̀yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ọmọ ilé ìfẹ́ wọn ní àwọn ilé ìfẹ́ lẹ́nu nínú ọdún ní kàtọ́ ọdún ọlọ́ọ̀tọ́ aláàrin alẹ́bí gbogbo láyé ó fáwọn sábà láyé ó ní ọmọ bẹ́ẹ̀ tó bá wù wọ́n tẹ́kọ́ mi ìrìn bá ti fún ọ̀rẹ́ ayé rẹ̀ yóò sọ ọ̀rọ̀ àti nígbà ní ọmọ kálukú wọn bèèrè kálukú kálukú wọn bèèrè lẹ́sẹ̀ sí bèèrè ìbéèrè àjọrọ̀ afẹ́ nínú ojú àlejò wa kan ẹsẹ̀ kan náà tí wọ́n tó ojú àlejò sọ́bà yìí ó wá dìde ó fi okùn rẹ̀ méjì ó fi lẹ́fà nẹ́bí ní kálẹ̀ mọ́ bínú ẹni náà wọ́n tó lẹ́fà nẹ́bí o èwo ni ká mú

mo wá jòkó tó ti láti máa sọ̀rọ̀ báyìí máa ń gbọ́n jòkó náà ní sáìtì náà báyìí ní wọ́n á kí bọ́bá yìí ẹ̀hẹ́n wa wọ́n jẹ́ àgbàlagbà wọ́n máa sọ́kọ̀ ó yá alùwọ́ lọ́sọ̀ fi ẹ́ màtẹ́nà sọ mo wá ṣéjì pé èmi kò sí wọ́n lọ́nà lọ sí ìpínlẹ̀ ọ̀sẹ̀ sí wọn náà mo wá fi ní wá fi pé ìpínlẹ̀ wájú wọn pé iṣẹ́ wọn sọ̀rọ̀ ìgbọ́n ti rí ẹ̀gbẹ́ ọmọ ìpínlẹ̀ wà lára ń gbà náà ìkúnlẹ̀ àìfọ́ ti rí mu a tún wá àní náà ṣe ìyá rẹ̀ sí ráì wọ́n bí ìjàgbọ́lọ́gbà nígbà lọ́wọ́ yẹn ní lákàá ìdíẹ̀ díẹ̀ pé ní apáyídá ìdé ìkẹ́nà bọ́lá kan àdúgbò wá wá sọ́tún yìí ṣe ìfẹ́fà tí ó di àrẹ̀ kejì gbogbo sí ìlú ọ̀rá wọn àbára tí àfáàlì tí ń kúnlẹ̀ ẹ̀wọ̀ kúnlẹ̀ fábílà ìfún ọlánà bọ̀dá àbẹ́ wọn ni mo kúnlẹ̀ ìdí kúnlẹ̀ ìdí kúnlẹ̀ wọ́n rẹ̀ àmúlé tí wọ́n ṣe rẹ̀ ìlẹ̀mọ́ ṣe orí ẹ̀ ṣàkíyèsí ni irú ilé mi àwọn mọ̀tàṣà di hát nìyẹn òun làwọn ẹbí máa ń dì mú ẹbí bí èrò lẹ́ẹ̀dì kẹta lọ́wọ́ mọ̀tàṣà fẹ́ kó bá yín tẹ́lẹ̀ kó ní gbá yín wà lọ mú ọ̀rọ̀ nígbà Muhammad ẹjẹ́ tó fi lọ́rọ̀ kan tí yàrá ń sọ́kà lẹ́ndé ní àkókò ní o èmi ò mọ̀ kẹ́kẹ́ ya kírímà báyìí wàláì àbí ẹkẹ́ ẹmọ ẹmọ ìfẹ́ sọ àwọn èèyàn nù torí pé bẹ́ẹ̀ takùmọ̀ ń bùkọ́ àkọ́kọ́ wà àfikọ́ sí ní ọdún yìí ìmọ̀n buhari ló tọ́ fọ́ fèsì ó mìnì buhari náà bẹ́ẹ̀ bá mìnì muhammadu buhari wà láì àrí ìsìlámù ló mìnì wà láì ìsìlámù ló mìnì tó mìnì ànẹ́bì ni wọ́n tẹ́ kọ̀ǹdé ìwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ànẹ́bì fún ọ̀rọ̀ ànẹ́bì fún yìí wọ́n ní ìmọ̀n buhari tẹ́ ní ká máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ lórí lálàbíyá báwọn india bó ti wọ́n sòkú wọn mọ́ ń bá ayé ìjọ ìwọ́n náà báwọn india ti máa ń sòkú tí ànábì ló dáa ṣe ànábì ló lọ́wọ́ tẹ̀lé àwọn àdìsí náà ẹ̀mú àbí ẹ̀mú yìí náà bó àdìsí yẹn wọn ni àdìsí arákùnrin kan àdìsí tó kọ́ alẹ́ kan púpọ̀ tó jẹ́ àmọ́ ẹ̀mọ́ ni wọ̀ lọ́ tó jẹ́ àmọ́ pé àsọ́nà ọba ọba láàánú ni ṣé ọ̀sọ́nà ọba kò rí bí tiwa nínú ń gbà wá wíwá wọlé àdìsí tó kọ́ alẹ́ púpọ̀ ni àdìsí tó gbà ọ̀pọ̀lọpọ̀ ló jàbàtà

arákùnrin náà àwọn àfáà jáwà pé ó ní mọ́ nìlànà oṣù nínú àmójẹ́ ní ìtajọ́ pé ẹlẹ́ṣẹ̀ ní bí kó máa mú kí ẹgbẹ́ ìkírun àmọ́ kò sí àti ìlọ́wọ́ rẹ̀ níwà mú ẹ̀wọ̀n ní àpòjọ àgbà tó bí ni òun náà tó wà búlò òun yìí mà tó wá dàgbà tó fẹ́ kú ọkọ àwọn ẹ̀fẹ́ nígbà kú báyìí ń gbọ́dọ̀ kú báyìí o àmọ́ fẹ́ ẹ̀sìpèpù yẹn náà ó tó fẹ́ ẹ̀sìpèpù yẹn lórí tí bá ti kú mo kọ́ náà lẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn náà fà lọ́wọ́ ẹ méjì fẹ́ sunú o ẹ wá mú òkú mi ẹ sún tẹ bá sún eérú kan ẹ̀dá tó gbé ìkan ẹni yẹn tako kúdíọ̀tù lọ́ọ̀ kọ́lọ̀hún lágbára kéèyàn tó kọ́lọ̀hún lágbára ẹnìyẹn dìde dèrí nítorí ẹ̀ta kò ní tó bẹ lọ́kàn rẹ̀ nù. àfa wọn sọ báyìí bí àfa náà dé kú bí àyè ọlọ́mọdé ọ̀yẹ̀ pọ̀. ó bá a ọlọ́ni ikú sí ọ̀nì kí lójú ọ̀sẹ̀ ó ní bẹ̀rù rẹ̀ ni ó ní bẹ̀rù rẹ̀ ni ọdún lápapọ̀ bẹ̀rù gbogbo orí yẹn. wọ́n ní àdìsí yẹn èyí tàbí èyí tí mo ti wà bẹ̀ sọ́rí èyí tàbí èkó fi kún òun ní ọlọ́run wa ni ọlọ́run wa ni ní iná tó yẹ kọ́ ojú láyé wọ́n ti jí ọlọ́dún jù wọn wà lùjọ́nà lọ. Àdìsí yìí ẹ̀kọ́ tó kọ́ àti ó jámọ̀ pé bàbá sì kan tẹ́tẹ́ ìpẹ̀rù ọlọ́run jẹ́ àṣẹ ìfẹ́ jùlọ tó jẹ́nu sẹ́kì ọlọ́run forí jọ. Sokó lè dùn ní. Ibi tí wọ́n lọ mọ́lábílà ẹ̀rọ ìyá ẹ́ àà láti gbé wọn àwọn ọmọ méjì sí ọ̀nà ọ̀rọ̀ kan lábẹ́ mú àbáta sí yàkà àti ìgbàwọn yóò yàkà àti ìgbà Ọ̀rọ̀ àbúṣà ìdàlẹ̀ fún jíjá lẹ́sọ nípa ọ̀rọ̀ jálàbí tó máa ní jálàbí dá nínú àwọn ẹ̀rí tó máa mú wáyé lórí àbúsà àyẹ̀dù wọ́n tí wá sí pẹ̀lú àwọn apákan àwọn sọ̀hábà wọ́n sí ìrìnàjò ìrìnàjò ẹ̀sìn ilẹ̀ wá sún wọn nìkan wọ́n wá dé àdúgbò ní wọ́n ní ẹ̀dàkùtọ̀ ọlọ́run ẹ̀dà ní ọ̀nà ẹ̀dà aláyìká sàn ẹ̀dà alálejò wọ́n bá lọ sọ́dọ̀ mọ́gàjí wọn mọ́gàjí wọn ni ẹ̀rọ àgbàlejò ń tó wa wọ́n bá lálejò wọ́n lọ sí ẹ̀yìn yìí ìdásílẹ̀ ìmọ̀ ejò àbí nǹkan lórí kan ó wá san mọ́gàjí mi gbogbo tí wọ́n ní tẹ́lẹ̀ bí ìsaporo rẹ̀ kò rán ẹni tó ní à àwọn àlejò tí wọ́n wọlé lánàá ẹ̀ lọ bá wọn ẹlẹ́kùnrin lọ bá wa bẹ̀ wọ́n kọ́mọ́ rẹ̀ ti wá bẹ́ẹ̀ lè rí ìpẹ́kẹ́ tí a pè fún ọwà wa ìtọ́nà àwọn sọ̀hábà tí ilé àwúsà ìlú ọwà ni àbáyín ṣe àmọ́ ẹ fún wa ní nǹkan wọ́n ní kílẹ̀ ẹgbà wọ́n làwọn gbòdìdì ẹran ẹ gbòdìdì ẹran àwọn sàárè rẹ̀ ikú mọ́tò ìdílé àkà ẹgbẹ́ bí lọ́gà sọ́tù fàtíhà àwọn sọ ẹran tá àgbáyé ẹni èsì jẹ́ ò lẹ́wọ̀n bá ẹran tá àgbáyé ẹni èsì jẹ́ àjẹ́ ẹgbẹ́ àdọ́gà nẹ́bì náà ní títí àwọn ṣe bẹ́ẹ̀ fẹ́ fi gbà sí yẹn ní ìtorí pé àwa náà wá ràn wá gbọ́dọ̀ sí ẹ̀ ṣe fún wa ẹ̀yin náà wá lónìí dáńtà wà náà gbá rèé ìdílé fún ọgbà náà tẹ́rẹ̀kẹ́ aṣọ bí iṣẹ́ jálàbí lónìí ṣé táwọn ènìyàn wá bá àbújá ìdí ní wọn ni kí wọ́n fi ara tẹ́ ẹ̀rẹ́ ní wọ́n ò tó ní sọ pé ẹjẹ́ lóòjẹ́ ti dánù yẹn ẹjẹ́ àlọ́dà mẹ́bí kọ́ńtà tó yẹ lájàbí ráìtì àníbi wá fún ọ lẹ́gbẹ̀ẹ́ náà nínú ẹ̀tọ́ nílẹ̀gbà àwọn afọ́ àti àdíjẹ́ pé tọ́mání ẹ̀tọ́ wọ́n ní hapkò bèèrè hapà ní àkan fún lọ́bẹ̀ pé ìjẹ́ ẹ̀tọ́ alálejò alálejò lẹ́tọ̀ wọ́n bá kálejò bẹ́ẹ̀ bá jẹ́ alejò máa ń kọjá lọ ẹ̀tọ́ ní kẹ́ ìgbàlejò pẹ́ẹ́tọ́jú rẹ̀ àkan fún lọ́nà àfà. àwọn tí wọ́n á tú nílẹ̀ sójú òun ni pé òkè nítorí wọ́n ṣe yẹn wọ́n kíyà ni wọ́n ká òun ló ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ìlú lónìí ẹ máa wo nìkan àwọn kọ̀ọ̀kan ni wọ́n ti dé ó ti dé pípé wọ́n ti tẹ́ǹdì jára bí sí lókùnrin à ẹ máa wo the next two years tó bí bọ́ ó sì àfáà àtàfà yìí ló ti bọ́ lọ́nu ní ìdíjà wa yìí pé àfà é àfà à wọn náà wọn ti jára bí wọn wọn á ti tẹ́ǹdì sí lókùnrin so lókùnrin à náà ti fún wọn àwọn bá ń gbé ìgbà tó rú kíyà sóyẹ kí ẹ dà nǹkan àbí ìfẹ́ ẹgbẹ́ nǹkan ibi nìyẹn ìdáhùn afẹ́ àti àwọn ọmọdé lórí nìyẹn kò tẹ́ sí jálà ní bí wọ́n karú kíyà fún yàn bóyá àjẹnú bẹ lára yàn ẹ wá karú kíyà sí tẹ́tẹ́ dànkan àti tẹ́tẹ́ dànkan àwọn kan kí ẹ máa gbà àwọn kan ní ìyẹn lẹ gbà àmì yóò gbọdọ̀ sọ di pé tẹ́ máa ní tẹ́tí lọ ń ṣe ẹ́ ilé àwọn ẹgbẹ́ jálàbí sálẹ̀bí àwọn jálàbí wá sọ bí kan wọ́n ìlànàbí ò ní fẹ́ ẹgbẹ́ àfàdé sí wá sọ bí kan sálẹ̀bí ti ń bá ìrìn lò kóníkélé ìlọ mẹ́ran wa kóníkélé ìlọ mú wa kóníkélé ìlọ mú yẹ̀ wa ẹ̀sọ́ bẹ̀ ẹ̀ lè rí àbòsí ni kí ló ń tẹ̀mọ́ ń sá sí bí àwọn mọ̀kàṣà bí hard so àwọn níbi àìsí sí wọn ni àwọn tó bá ti àwọn ẹgbẹ́ àti lẹ́gbẹ́ yóò fẹ́ ní kọtùmáìsì nù ìlànà sáfì bí wọn ní wọn bí àwọn ayà kan kò sábà lọ síbẹ̀ ìṣesí àwọn mìíràn kì í pé wọ́n máa ń tapà nẹ́bì wọ́n máa ń tapà nẹ́bì tẹ́wọ̀n máa ń tapà nẹ́bì lónìí àwọn ọmọ pé ẹ̀yìn káàkiri gan sílẹ̀ ìṣẹ́ dandan ẹgbẹ́ àbí wọn káàkiri oṣù gan lórí pé tẹ́wọ̀n dan bẹ láyé ìdókòó jù ní àfẹ́ ṣe mẹ́rin bóògùn àfẹ́ da ṣe mẹ́rin sọ lórí nígbà nẹ́bì. pé ń gbọ́ oníkéyàn yes just say yes olóyìn ìgbà nígbà yìí wà lẹ́kọ̀ọ́ sínú ìtọ́ wà ni ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ lójú والله يكتب ما يبيتون Gbogbo ṣe ń sọ ìyẹn lọ kọlẹ̀. Ma yẹ́ ìdíkò lè fọ́ọ̀lì ilẹ̀ aládé ìrìn ọ̀rọ̀ fún ìlú. Ẹni gbogbo ẹbá sọ ẹ̀sọ́ ṣe ìfẹ́lẹ́nu wọ́n ó kàn fàjáde mọ́rẹ̀ báyìí wọ́n ti gbìyànjú lọ́wọ́ tẹ̀sẹ̀ ìmájì sánìkọ́ máa kà á ọwà mọ́rẹ̀ ló fi jẹ́ pé eléri igbó ti mọ rẹ̀ nígbà tó eléri igbó lòun ti mọ̀ tó ti pààrọ̀ máa kà á títà náà kìíní kan mo gbé ọ̀nà yára nígbà àkọ́kọ́ tí wọ́n ti náà oúnjẹ kan bàbá mi gbó sáyẹ sílé mo á lẹ́yìn tó wà wọn fòmí ti fẹ́ iṣẹ́ tó ṣe fún ààrẹ wọn kọ́ ọ́sùn mọ́ta fún ààrẹ sọ́nà ọba ń ṣe wá sáké sí ni káàmọ́ táàmọ́ fẹ́nu wà yí sọ ẹ̀yin ò fẹ́ kí wọ́n tako fún ọ̀rọ̀ yín ẹ̀yìn sì ń takọ̀rọ̀ ànábì ló dé tó máa tako ní máa ń dòwe jẹun àti ìpínlẹ̀ kan ní báwọn afá péjọ lé lérí wọ́n á takọ̀rọ̀ rẹ̀ ó ní èmi ó wà fún káyà báyìí èmi ni a kó lọ lẹ́ńtà kù tálẹ́yìn ẹ̀rí ó dùn ọ́ wọ́n sì máa náà ń takò àníbà Muhammad tó yọ́kàn rẹ̀ ọmọkùnrin tapà níbi tó ní gbogbo tó ń kà yìí kò ń ṣe ọ̀nà àwọn ọ̀nà tó àdìsí yìí ṣe àdìsí àlẹ́bí kò ń súnmọ́ àdìsí tàbí àdìsí ní ọmọ pé bóò láti mọ̀ pé àdísí lálàáfíà àdísí lálàáfíà ìmọ̀ tí àwọn onímọ̀ gbé kalẹ̀ ń pa àdísí ni kò yí ọ nífin àwọn olófin àwọn nílọ̀ gbogbo bá ń bọ ilé ẹjọ́ tó bá ti gbọ́dọ̀ àdájọ́ ó ti ní òfin pé bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ mọ́ tí ò bá tì káláyò bá ti sọ pé báyìí lẹ́nu wípé kó ní báyìí ó ń bẹ̀rẹ̀ sí lọ pìrìsẹ́ńtì ẹ̀ gbọ́dọ̀ sọ pé lápò bíi ebi àbùràmọ́ nìyí àwọn lọ́wọ́ ìgbọ̀rọ̀ máa sọ ní public day abdulhamani o ó sì gbé lónìí ní ìgbọ̀mọ̀ sọ wọ́n ní wọ́n ní pèsè wọ́n nù wọn nù ìmọ̀ tó bá ti lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ yìí fún ìmọ̀ yìí sọ mu táwọn fẹ́ sọ nípa àmọ̀ yẹn àwọn ẹkúrà fẹ́ ti kọ nípa àmọ̀ yẹn lámàmọ́ wá gbogbo gbogbo tí àtọ́ sọ nípa ìmọ̀ wọ́n máa sọ nípa economic unity ààrẹ ti ọ̀rọ̀ ìfẹ́fọ̀ in English káfí gbé ọ̀rọ̀ ẹgbẹ́ tó ní PhD nínú sọ́dún ìgbàgbé tó jẹ́ ìlú pẹ̀lú ní ìgbàgbé òun sọ̀rọ̀ nípa economics tí pẹ̀lẹ́tẹ̀ ní ìṣẹ́ wa lójú ṣẹ̀ ó lọ́rọ̀ ọ̀dá ìfẹ́ ìfẹ́ ìṣẹ́ ìrìn lẹ́bẹ̀rẹ̀ ní ìdí rẹ̀ à ń pè lákàyà wa lórí ohun tó sì lákàyà wa ti jà lójú ọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú ìṣògbò àdá látàrí ẹni ká tó ṣe ó ti pẹ́ lákàyà ọkọ̀ afẹ́fẹ́ sọ tẹ́ǹtì mọ̀ àdìs bí ó tẹ̀ pé káà náà gbé ìpè àwọn náà lè sọ pé báyìí Ẹgbẹ́gbọ́n ẹ̀rì pọ́t nípa ìmọ̀ àdìs, àdìs jẹ́ láàfíà, jẹ́ láàfíà, ìmẹ̀ táwọn àfá tí wọ́n nímẹ̀ nípa àdìs gbé kalẹ̀ lọ́mọ̀ tẹ̀lé. Àbẹ́ ìgbẹ́gbọ́n títí ẹni máa dìsù, ọ̀rọ̀ kékeré ni, tó ṣe tó àmọ́ wa àfáwà alàlùbáàlì rahimahullahu ta'ala èbó ni wọ́n èbó ni àmọ́ríkẹ́ ní àfáwà balbani bẹ́ẹ̀ ni ọlọ́run kọ́ra ọlọ́run ṣe mọ̀jíríà kan àbíkẹ́ ìjọba pé ọlọ́run dára kan pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ́ nínú ìmọ̀ nípa àdíìsì ní ètò lọ́bàwá ní bùkárì ètò lọ́bàwá tí wọ́n mẹ́ta yìí mọ́ àfáwà tó ti dáṣẹ̀ rahimahullahu ta'ala lọ́bàwá ni wọ́n àlùbáàlì tí àfá bá ń sọ̀rọ̀ ìrìnbá tí bá ń sọ̀rọ̀ tó bá ní hadith yìí hadith sọ̀hì tí è bá ṣe Bukhari ló gbà wá tí è ṣe Muslim ló gbà wá wàyẹ̀ kúrò tí wà ní wọ́sọ̀ ahahu al-Albani tó pé al-Albani ni nínú hadith Bẹ́ẹ̀ tó ṣe lọ́ta wá wọ́n gbà fún tó tó ìgbésẹ̀ tó kalẹ̀ nípa ọ̀rọ̀ àdúgbì òun làfáà lóyìn látàrí pé òun ni mọ̀hájútù èyí wá kọjọ ẹni tàbí ti jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ń jíjẹ́ ìjẹ́ ìwé pẹ̀lú àbẹ́ ìtọ́ pé bá ní ẹ̀rọ ìwé sílẹ̀ ilẹ̀ fẹ́ ní mọ̀hájútù pé tẹ̀lẹ̀ ẹ̀rọ ìgbòkó ọwọ́ ìfẹ́ àwọn sọ́kẹ́ ìgbòkó ẹni máa jẹ́ mọ̀hájútù wà nísìnyí alìbánu ní kẹ́kọ́ ìgbòkó ni tó kọ́ bá ti lọ́n jẹ́ ìsìlẹ̀ láyé kẹ́kẹ́ wẹ́ nìkan bó ti yẹ Yorùbá just like that bọ́sẹ̀ jẹ́ ìyẹn ti kọ́ nìyẹn alìbánu àáfàá ni sẹ́ńtúrì yìí kò sí ṣíwẹ́ tọ́lá wọ́n pàdé ní harọ́ pẹ̀lú àwọn àfọ́ọmọ Saudi Arabia méjì lẹ́gbẹ́ àwọn àgbàfà bínú bá ti wà mẹ́ òṣèlú wà mẹ́ sọ́rí wọ́n bínú ọjọ́ ti lọ ẹgbẹ́ ìtayọ̀ rẹ̀ àfá àdánà wà mẹ́ àfá pé ẹni tó jẹ́ àgbàfà Saudi India náà bínú bá sí àgbàfà náà ní òṣèlú náà àfá ni wọ́n babaláfa lè yàn àfáà ni wọ́n àfáà yé bàtí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ táyì bá wọ́n táyì máa bí ìpẹ́sùn bí ó bá sì lórí bíbí nìyẹn àwọn àfáà tí wọ́n ní ìlara lára nìyẹn tó bá ti wá béèrè tó bá ti pé ìmọ̀tí wọ́n béèrè nípa ìmọ̀ síkú ni bí ó bá sì ní òfin ní ìmọ̀ nípa síkú òwò ní dáhùn rẹ̀ ìmọ̀tí wọ́n béèrè nípa ọ̀rọ̀ àkídà òun náà kó òun náà ní champion òun ló dáhùn rẹ̀ máa bèèrè nípa ìmọ̀ hadith inú albanoma tálélóyè tí ẹ pé tó bẹ́ẹ̀ tuntun tó ń sọ pé ń dòye lé nílò tó wáyà yìí kámẹ́ mọ́ ọmọ bìnrin báàsì àfihàn bọ̀ yìí kámẹ́ tó wáyà yìí ni ọmọ bìnrin báàsì olóògbé àlùfà àgbẹ̀mọ rẹ̀ kámẹ́ ìfẹ́ ní àbọ̀ tí ó tún dédé rẹ̀ ìmọ̀mí bí bàbá rẹ̀ bá tẹ́wú tí ó bá tẹ́wú tó gbiná ó gbàgbé rẹ̀ máyé ni àwọn ọmọ wáyé àyè ojú bàbá mi ọwọ́ mọ́mọ́ kẹta àwọn ìṣọ́ mú àti wọ́n nínú ẹ̀jú àti èkó lù lọ́nà àwọn bàbá rẹ̀ ó fẹ́ ti sọ̀rọ̀ gbé inú sódà tí wọ́n arúnú àbá rẹ̀ ní pé o ó lẹ́nu o ó kà lọ wálẹ̀ ni ọ̀mùtí gbogbo wá ká tẹ́wọ́ gbogbo àwọn olùdíje ọba fáìtẹ̀tẹ̀ ọmọkùnrin tó bí náà rèé olóòwà di kíní kan fẹ́lẹ́fẹ́ tó kí a ti sọ èdè a ti sọ ọ̀rọ̀ ẹ̀sìn wa a ti sọ dídí ìrìn olé ọdún àwọn àpá ló dá ti di ọ̀rọ̀ ìmọ̀ àdíìsì ọmọ ẹ̀sìn ọmọ ìgbà fúnra wọn ni ní gbẹ́ta ń sọ yìí ọmọ afẹ́ kírun ẹ̀sẹ̀ ẹ̀kọ́ kírun bí nígbà ìbá fún ẹ̀kọ́ kírun gẹ́gẹ́ àgbà fáàmì ó bá ní kálíbà ní kírun àlùbá ní ọmọ ìbò táwọn náà lè gbà fọ́mọ kan láti lè ẹgbẹ́ kúrò àwọn ọkùnrin wọn lẹ́yìn ẹ̀fà ò lè gbà kẹ́lẹ̀ kan kí fún ọmọ wá látọ̀nà yàyí wọ́n lọ́wọ́ tí ó jí mọ̀ yàyí wọ́n ní ọkàn ọba náà ní ọba ìjẹta wọ́n lọ́lọ́ sí ọkà àgbúrá lọ ọba náà ni ọba náà lọ rí ìlú àwọn àbábùlé ayé mi tẹ̀tẹ̀rẹ̀ tí ó ní jìrì ọba ni o àsìkò wá tó gẹ́gẹ́ bí mọ́mù gómìnà wá bọ́ sí kí Mùsùlùmí ní kí ló ti ọ́kùn fún mi. Ìlọrin, àti ìmúlú pé ìlọrin, ìhàlọ́pọ̀, bí wà tó ní àwọn ọ̀sọ̀pọ̀ alùsù ni, wà láì, ọwọ́ ìkàwọn ọmọ mọ́ta, tí a bá bí ọ̀dá lọ jẹ́ ọmọ mọ́ta, àdíkọ̀ ìlú parí ìlọrin, àti àwọ́kọ̀ ìlọrin, tí mo mú bàjú wa, lórí ọmọ wọ́n ti kọ́kọ́ jẹ́ ìdájú ọmọ ní wọ́n ti rí rí dájọ́ àádá aláì alṣẹ́kì ìpòsìṣẹ́lẹ̀ wọ́n ní kí wọ́n ní kí wọ́n ní kí nípa wọn albaniwa ní anta kabiru náà àkọ́kọ́ ìwọ ni àgbàlagbà wa ẹlẹ́ẹ̀kejì ilé ìrẹ́lẹ́wà bọ́ọ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ dàgbàrà tó bẹ́ẹ̀ dàgbàrà tó fẹ́ mímọ̀ tó gbọ́rọ̀ tí ẹni tó ní sẹ́yìn tẹ́lẹ́kìn lẹ́yìn káàkiri mọ̀kẹta òun náà lọ́jọ́ ìmọ̀mọ̀ rẹ̀ àwa ní bẹ́ẹ̀ náà ni ó wá ní àmọ́ dáná bí kò kọ́ tábà ní gbogbo ọ̀yàn káyà ẹ̀ǹtì ìmọ̀ hadithi ajọmọ kùránì ni àmọ́ hadithi ọmọ jù wá lọ dáná bí kò ìmọ̀ fún ẹ̀kọ́ wa wá sọ ìmọ̀ hadithi wá sọ ìmọ̀ bí lóyún ẹ̀kùn tó ẹwà ọ̀nà àdìsẹ́ ti bẹ̀rù fún rẹ̀ tọ́wà ní bókí ẹ̀lẹ́wà wá ẹgbà rẹ̀ tó kó takò lákàlì tó àwọn tó gbé kalẹ̀ tó kékeré rẹ̀ tẹ́lu ẹ̀mọ̀tẹ́rẹ̀ ẹ̀gbọ́n ọ̀sán ìlú ìjọba bí ìjọba tó sọ̀rọ̀ máàsì ni abẹ́lé kéèkì àwọn ọ̀sán ọtún náà lọ́gbẹ́ kalẹ̀ tó ẹ̀kọ́ ìgbẹ́ fún ilé yìí ọkàn wọn ń tọkàn àjọkọ̀ ti di tẹ́jọkọ̀ ti tẹ́jọkọ̀ mẹ́lẹ́ ní lálàtí gbogbo máa lọ́wọ́ ẹ̀yìn lọ́sẹ̀ ẹ̀ ti jọ̀kọ́ wájú rẹ̀ bọ̀tà ń lọ́mọ̀ lọ́gbẹ̀ orí ló ń bà mí àwọn ọ̀sẹ̀ àbáyé ń sọ àwọn ẹ̀rọ nítorí bí ṣe mọ̀ tó bá kọ̀ bá bí náà ẹ̀yìn jẹ́ mọ̀ tó wà nílẹ̀ sọ́sọ́ ẹni lórí ibi ṣé ọmọ kan ọmọ ìkẹrin bá ó súnmọ́ pẹ̀lú ẹgbẹ́yà ìkẹ́nu àwọn àgbà afá ilé ṣé ìyẹn lónìí tó jáde kò ní gbẹ́yà láìláì sọ̀rọ̀ bí òun lápá díẹ̀ sọ̀rọ̀ yìí bóyá bàbá lè gbọ́ ó sì jáde ní akamọ́ta alábàdà wọn á gbé gbé fi dá yín ẹ̀yà ó jìnà jùtù wa lọ. Àlejò sọ pé ẹgbẹ́ bá wọn sọ̀rọ̀ bí lákàrà máa ń ṣe ọmọ ẹni ẹ̀tọ́. Bàbá àwọn ẹni bọ̀ yìí, ẹgbẹ́ bí ẹjẹ̀ ẹgbẹ́ yìí, ẹwà rẹ̀ fún adú ẹ̀. Àwọn ọ̀rọ̀ tí ó bá dá ara rẹ̀, ẹgbẹ́ tí ó ti lákàrà gbogbo iṣẹ́ ìdìbò tí wájú iṣẹ́ ìdìbò náà ìgbàlagbà ọlọ́run obìnrin wà lẹ́nà àdó ẹ̀ ń ṣàlùmọ̀ nínú ẹ̀ dìbò sí túláàsì ni ìrẹ́lẹ̀ ẹ̀ máa rẹ̀ tẹ́ ti ní àfáàyè ní àfáàyè tẹ́ ń bá ìwádìí jẹ́ ẹ̀ ń pò tẹ́ ti ilé ìdílé àfáàyè jẹ́ kó àfáàyè ẹ̀ bẹ̀ kọ̀sídà Islam ẹ̀ẹ́dọ́gbọ̀n dára lẹ́yìn àmọ́ rẹ̀ tẹ́ ti èèyàn ẹ̀ ti kí wọ́n mọ̀ tó sọ àti kò bẹ́ẹ̀ sẹ́yìn orí àti èyí tó sọ̀kalẹ̀ náà àti tó gbèkó ẹ wá sílẹ̀ fún ẹ̀rẹ́ ìwọ̀n ó dẹ̀ lálà tó gbogbo ó dẹ̀ balẹ̀ ìgbà wọn lọ ó sì ń kó wa sínú abú díẹ̀ díẹ̀ pọ̀ mẹ́ra rí tí a bá sì ń lọ báyìí ọ̀rọ̀ yóò tọ́wájú síra o yóò sọ lọ ìbàdí sí àkọ́kọ́ta táwọn èèyàn ní kàwọn lábì èèyàn ní kàwọn lábì kúmọ kọ́nà wọ́n jẹ́ àdìsí àlẹ́bì Buhari wọ́n sọ yóò di lòdì wọ́n rí bẹ́ẹ̀ Buhari bẹ́ẹ̀ ni ordinary paper àwọn àwọn àrẹ́kọ́ wọ́n lọ sí fúnra mọ́ ẹ̀ Buhari wà láwọn sọ náà láti jẹ́ wọ́n ti ń sọ fọ́nà bá tó kọ́ sóhun fọ́nà tó lọ láàrin lẹ́nu sí ọ̀rọ̀ rẹ̀ wọ́n mẹ́ta làwọn mọ̀ aláwọ̀sí Thank you.